wọ́n ní ṣe àwọn is is ṣe alùsùnà ni wọ́n àbí báwo làwọn ṣe jẹ́ ẹ̀bá ẹ̀ tó tún jọ́nà nìkan sọ pé àwọn ṣíà àti Ikhwanul Muslimun pé bá ṣe bákan náà ni wọ́n àbí yàtọ̀ wà láàrin àwọn méjèèjì. nam àwọn isis ni ṣe alùsùnà ni wọ́n àbí wọ́n ṣe alùsùnà wọ́n lè jẹ́ alùsùnà níta máa fi mẹ́ni tó jẹ́ alùsùnà òun ni ṣẹ́rí aṣlù kọ̀ọ̀kan àwọn in tó jẹ́ foundation kọ̀ọ̀kan ẹ́ àwọn points kọ̀ọ̀kan tó ń jẹ́ òsúlùsún ẹni tó bá ti gbé gbági ń bẹ̀ kò kí ń ṣe kíní kò kí ń ṣe ahàlùsọ́nà nísìn nípa orúkọ ọlọ́wọ́ ọba àti àwọn ìròyìn rẹ̀ ẹni tó gbé gbági ń bẹ̀ tó ṣe yí in tó dúó lé lórí nìyẹn ó ti kúrò ní súnà láàmì èèyàn lè ṣe mistake mistake kọ́ là ń sọ nísìn ṣe mistake ṣe nǹkan sìn tó yẹ pé aslu rẹ̀ ní aslu tó gbádùn ni ṣùgbọ́n wá ṣe mistake ẹyọ kan a ní ṣe ìkọ̀rájú ẹ̀kọ́ lórí sunna torí gbogbo wa ṣùgbọ́n pé aslu mi leléyìí ní tẹ́mi dúólé lórí leléyìí nǹkan rẹ̀ ni ó tako aslu àwọn ahàlẹ̀ sunna ẹniyẹn wọ́n yọ kúrò ní sunna nísìn àwọn sàhábà dáadáa ń pa wọn ni a mọ́ ń ṣe aṣlù kan ní táwọn kan bá wó sùsùn sí pé ẹ̀sìn tàwọn èpè ní káwọn mọ́ sẹ́ fún àwọn sàábé láàárọ̀ láàárọ̀ àwọn sàábé àníbìsọ̀ lásán wọn ń ṣe ní àdúà lọ́dọ̀ tí wọn ẹ̀rìn kó ti takọ aṣlù yẹn ẹni ò bá mọ́ kírun gbogbo gbà kó mọ́ ṣe gbogbo wo lọ bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ká má gbógun ti àwọn olórí ìlú ni in tó gbé kalẹ̀ in principle nìyẹn ẹniyẹn ayọ̀ kúrò ní kíní náà èyàn kan nú àwọn sálàfù ṣe mistake ìyàn kí ṣe kò ń ṣe foundation ẹniyẹn nìyẹn mi ò rò pọ́lọ̀ mi clear èyàn lè ṣe mistake but ẹ bá wo ẹnìyẹn generally speaking ní kí ni nǹkan tó dúólé lórí ní tó dúólé lórí nì bó wà lọ ṣe mistake nísìnyàn kan tí ó kì í ṣe tàwílù sífàtọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ẹ wá wo gbogbo kí ní wá lọ́wọ́ rí kó tàwílù sífẹ̀ẹ́ iye ọ̀kan àbí méjì bọ̀ ṣe pé mé foundation ẹ̀ ni pé kó mọ́ ṣe tàwílù sífàt à ní kàkún pé kí ni ipe ẹni yìí ni pé bóyá Mu'tazili ni àbí Jahmi ni àbí nkankan a ní actor a ní so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ àwọn ṣíà máwọn Ikhwan kéèsì Ikhwanu Ikhwanu jẹ́ni tó ṣe wípé wọ́n lè accommodate gbogbo fírọ́kù gbogbo fírọ́kù wọ́n lè accommodate lópin ìgbà tó bá ti agree pẹ̀lú wọn níbi ọ̀rọ̀ àsíyàsà tí wọ́n ń pè ní alhakimiya wọ́n tàn yín pé ìdájọ́ ọlọ́run balẹ̀ ẹ̀ fi dá láwẹ́ káwọn fi dájọ́ so that ẹ̀ lè fi ní kórìíra fún àwọn ìjọba yín ṣùgbọ́n alhamdulillah ọlọ́run expose wọn mursi rúùlù ṣé òfin ọlọ́wọ́ bá ló fi rúlu òfin ọlọ́wọ́ bá kólù náà fi rúlu ṣùgbọ́n wọn a máa ṣe kíní wọ́n sì máa yìí pẹ̀lú gbogbo nǹkan yẹn mistakes ẹni tó bá jẹ́ olórí wọn wọn ní sọ ṣùgbọ́n wọn olórí ìlú míì wọ́n mọ̀ sọ mistakes wọn ibi tẹ́mi ti máa ní problem pẹ̀lú wọn jù nìyẹn Saudi ní ẹ̀ẹ́fẹ́ bá ti ẹ̀jẹ́ pátápátá bẹ́ẹ̀ ni àwa mọ̀ pé Saudi láwọn kùdẹ̀kùdẹ̀ táwa náà ń rí kò dẹ̀ síjọba kan tó ṣèjọba lẹ́yìn ìjọba alkhulafa rashidun tẹ̀lé fi wé ìjọba àwọn saudi lẹ́yìn ìjọba umar bin abdulaziz kò síjọba tẹ̀lé fi wé ìjọba wọn ní àsìkò imam ahmadu ní kó tó di pé mutawakil wá ṣe ìjọba fúngbà wọn bá àsìkò díẹ̀ tó ń ṣe yẹn àwọn bàbá títí wọn lára àwọn tó máa ń promote àkídà àwọn mọ̀rọ̀tẹ́zílà tọ́fìyà jẹ́rú àwọn Imam Ahmadu ní ìjọba Saudi ó ń náwó lórí promotion akida salafiya akida tí wọ́n fìyà jẹ Imam Ahmadu lé lórí orí ìjọba Saudi ṣe kíni làwọn ń promote ni wọ́n ń kó fún wọn tọ́fì ń tẹ́tíra rẹ̀ tábàlọ́ sáwọn ìlú mi náà lágbàáyé lónìí akida ṣàríyà làwọn ń kówó kalẹ̀ tán fi tán ṣe kíni tán tẹ́tíra rẹ̀ tán fi ń ṣe dáwọ́ra lórí ẹ̀ ìjọba tó ń kówó kalẹ̀ tó fi ń ṣe àwọn kan ẹ̀ wá ní ẹ àwọn olórin kọrin ń bẹ̀ ẹ kìíní kan ṣe kìíní kan ń bẹ̀ kìíní kan sọ fún mi ìjọba wo ló lọ tó ti lọ táwọn èèyàn ò mọ kọrin ń bẹ̀ kódà wọn mínú àwọn ọmọ ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń mutí tó ń bẹ lákọọ́lẹ̀ wọ́n ń gbé àwọn obìnrin tó ń bẹ lákọọ́lẹ̀ nǹkan bàjẹ́ làwọn nǹkan wọ̀nyẹn kò sí dàtú ń pa yẹn ṣùgbọ́n àníṣàn yẹn di standard tá a fi máa jí àwọn aráàlú against ìjọba tẹ́bà wá fún wọn lólórí kan táwọn náà respect tán ń polówó fáwọn èèyàn pé ah but eléyìí tẹ́ sọ olórí yìí náà ṣe kìíní yìí ẹ wá ní try láti change nǹkan ni ó ń try láti change nǹkan ni àwọn àbòsí báyìí lè ní inmo 8 tíjọba Saudi bá tó pọ̀ àti gbọ́ kọ́lọ̀mbà kó bá wa tún wọn ṣe ṣùgbọ́n yóò túmọ̀ sí pé káwọn kan wá sọ dìkìrì yẹn àlébù wọn kan máa fẹ́ di wọn síta ipe ẹ̀wò tán ṣe ẹ̀wò tán ṣe tẹ́bá ti ní ẹ̀wò tán ṣe àlà àti rí but ẹ fún wa ní ẹlòmí tẹ́fẹ́ recommend tẹ́bá ní lágbájá òun náà ṣe léyìí òun náà ṣe léyìí bó ti jẹ́ pé kò kí ń ṣe kíní Islam kò ṣe kíní súnnà òní ká mọ tẹ kíní sí abẹ́ àwọn kíní àbí olórí ká mọ tẹ tọ́ṣì sí di wọn ni. torí pé bá dàrú gbogbo jìyà rẹ̀ so kò jẹ́ bí ẹ̀ ṣe jẹ́ wallahu The Guidance Facebook page. Follow, like, and share.